hey ó lágbára o ìjàmbá eléyìí tún lágbára ó pani nínú jẹ́ ó sì bani lọ́kàn jẹ́ kódà ó sì ní kàyéfì torí pé hey ó lágbára àwọn èèyàn tó lé ní ọgọ́rùn-ún àwọn kan ní èèyàn mẹ́tàlélọ́gọ́rùn-ún àwọn kan ní èèyàn bíi márùnlélọ́gọ́rùn àwọn kan sọ wípé bíi ọgọ́fà èèyàn bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ ah, àtọgọ́rùn-ún àtọgọ́rùn-ún mẹ́fà àtọgọ́rùn-ún ó lé díẹ̀ èèyàn mọ̀ lápè èèyàn mọ̀ ẹni tó ti lọ àlérí wọn mọ́ ó lágbára o ó bàlẹ̀ nínú jẹ́ púpọ̀ púpọ̀ ìjàmbá ọkọ̀ ojú omi nípínlẹ̀ Kwara níjọba ìbílẹ̀ Patigi lábúlé Ẹ̀gbú. Ah! eléyìí tó lé o ó tó lé o ó tó lé o àfikọ́bí Èdùmàrè kó bá ní bùtútù sí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ òun tá a gbọ́ nìyí pé látàrí owó owó ọkọ̀ tó gbówó lérí owó ọkọ̀ tó wọ́n látàrí bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe fi bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ bí wọ́n ṣe yọ kúrò lórí owó epo tó wá mú kí owó epo pẹtiró ó gbówó lérí àhàhà pé náà ló jẹ́ kí owó ọkọ̀ wọ́n wíwó ẹ̀wù ọkọ̀ tó wá wọ́n òun ló jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa yà kò fún ọkọ̀ wíwọ̀ tí wọ́n wá wò wípé kí lọ́nà àbáyọ kò ju wípé káwọn máa gun ọkọ̀ ojú omi lọ ọkọ̀ ojú omi táwọn èèyàn wá gùn yìí nígbà tí wọn ò lágbára láti sanwó ọkọ̀ gẹ́gẹ́ bó ṣe gbówó lérí tí wọ́n sì lọ wọkọ̀ ojú omi òun ló wá jẹ́ pé ó tún wá padà tó mẹ́mìí wọn lọ. Ah! àfi kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní bùtútù sórílẹ̀-èdè yìí kó bá ní torílẹ̀-èdè yìí ṣe o kó má jẹ́ kórílẹ̀-èdè yìí kó má jẹ́ kó gbóná mọ́ wa kó má gbóná mọ́ mọ́ kó má gbóná mọ́ dé kó má gbóná mọ́ gbàlagbà kó má gbóná mọ́ kó wà wá gbogbo àwa tá a wà ń bẹ̀ pátápátá kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní kọ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó bá ní kọ́ wọn máa ṣe o kó tètè kó tètè ó tètè bani là wọ́n lọ́yẹ̀ láti bani wọ́nà àbáyọ sí bí owó epo pẹtiró bó sì gbówó lérí yìí torí pé ah ah ah eléyìí tó ń le o ó tó ń le o èèyàn tó lé lọ́gọ́rùn-ún kan sì máa pàdánù ẹ̀mí wọn lọ́jọ́ kan nínú ìjàmbá ọkọ̀ ojú omi ah ó lágbára o ó lágbára o ó lágbára o káwọn èèyàn ẹni ẹlẹ́ni àwọn ẹni ẹlẹ́ni àwọn èèyàn lé nìyàn tí wọ́n ti be ayẹyẹ ìgbéyàwó bọ̀ ayẹyẹ ìgbéyàwó tí wọ́n ti lọ kí àwọn èèyàn wọn ẹ eh, tí wọ́n ti lọ bá aláyọ̀yọ̀ tí wọ́n ti lọ fọmọ fọ́kọ tí wọ́n ti lọ fìyàwó fọ́mọ tó wá di pé wọ́n ń padà bọ̀ wọ́n ń darí bọ̀ wá sílé tí wọ́n wá wí pé nígbà tí kò sówó ọkọ̀ lọ́wọ́ àwọn tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí owó ọkọ̀ tó ṣe gbówó lérí tán wá wò wípé ọkọ̀ ojú omi òun náà ni yóò fẹ́ jẹ́ pé àwọn wọ̀ látàrí owó tó sáfẹ́rẹ́ lọ́wọ́ àwọn tó wá jẹ́ pé ọkọ̀ ojú omi náà òun náà ni ó wá ṣe bẹ́ẹ̀ ló mẹ́mìí wọn lọ gẹ́gẹ́ bá a ti gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ náà bó ṣe ṣẹlẹ̀ gan-an wọ́n àwọn èèyàn ọ̀hún nígbà tí ẹni tó jẹ́ atukọ̀ tó ń tukọ̀ ojú omi tí àwọn èèyàn yìí wà tí ó ti dé agbami ni ìjì ńlá kan ìjà alágbára tó bẹ̀rẹ̀ sí fẹ́ gbùgbàgbàgbà gbùgbùgbàgbà débi wípé ó fẹ́ ọkọlù ọkọ̀ ojú omi tí wọ́n àwọn èèyàn yìí wà tó sì jẹ́ wípé ẹni tó jẹ́ awakọ̀ tó ń tukọ̀ ọkọ̀ ojú omi yìí tí ò lágbára láti lè kọ̀ǹtró ara rẹ̀ pẹ̀lú ọkọ̀ ojú omi mọ́ lódì pé ìjẹ́ alágbára yìí ló bá gbé ọkọ̀ ojú omi yìí ló bá gbé e ló forí sọgi ló forí sọ̀pẹ̀ débi pé àwọn èèyàn yìí wọ́n pàpàdà pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá náà àwọn èèyàn tó lé ní ọgọ́rùn-ún ah! eléyìí tó lágbára àfikọ́ bẹ̀ẹ́dùmarè kó mọ̀ fi sọ rẹ̀ sọ wa kó dáàbò rẹ̀ bọ̀ wá gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìwádìí táwa ṣe kódà a gbọ́ nínú àwọn èèyàn ọgọ́rùn-ún yìí àwọn kan tiẹ̀ sọ wípé àwọn bíi mẹ́tàlélọ́gọ́rùn-ún àwọn kan ní ọgọ́fà àwọn kan ní ọgọ́rùn-ún àti bíi mẹ́sàn-án àwọn kan ní ọgọ́rùn-ún àti bíi mẹ́wàá làwọn èèyàn tó pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà àtọgọ́rùn-ún àtọgọ́rùn-ún mẹ́fà àtọgọ́rùn-ún àti díẹ̀ èèyàn mọ̀lá pé ta ló yẹ kó lọ ta ló yẹ kó kú ah, ó lágbára o ó lágbára o gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú iṣẹ́ ìwádìí táwa ṣe kódà a gbọ́ yí pé bàbá àgbàlagbà kan àti àwọn ọmọ rẹ̀ mẹ́rin òun ni wọ́n pọn àwọn wà náà àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá burúkú ọ̀hún ah ó lágbára o ẹbí kan ẹni márùn-ún ah kọ́bẹ̀ Èdùmàrè àfi kọ́mọ àfisọ́ rẹ̀ sọ wa o kọ́mọ jẹ́ ká burúkọ kàn wá kọ́mọ kan gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àwọn tó ti kàn kọ́bẹ̀ Èdùmàrè ọba olùtùnú kó bá ní bu tútù sí wọn nínú kó bá ní tù wọn nínú kó sì má jẹ́ kí láburú ibi kó tún ṣẹlẹ̀ nínú ẹbí àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà kó má jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn mọ́ kó bá ní dáwọ́ ibi dúró lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa. ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé ṣe ń gbọ́ wa eléyìí náà la gbọ́ la tún ní ká mú wá fún yín lẹ́yìn olólùfẹ́ wa kẹ́ẹ̀tún lè máa bó ṣe ń lọ àti bó ṣe ń níjọba ìbílẹ̀ Patigi ní abúlé Ẹ̀gbú òun eléyìí tó ti ṣẹlẹ̀ o eléyìí tó ti ṣẹlẹ̀ kọ́bí Èdùmàrè kó bá ní dáwọ́ bí dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe bẹ́ẹ̀ ló ti bá àwọn èèyàn ìpínlẹ̀ Kwara ó ti bá wọn kẹ́dùn lórí ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé níbi tí àwọn ènìyàn tó lé ní ọgọ́rùn-ún tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ láabi náà nínú ìròyìn tó jáde láti iléeṣẹ́ ààrẹ gẹ́gẹ́ bí ó ṣe fi síta ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó bá àwọn èèyàn náà kẹ́dùn ó wá ṣàlàyé wípé ohun tó ba ènìyàn nínú jẹ́ jù nínú ìṣẹ̀lẹ̀ náà kò ju wípé iye àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ ojú omi náà tó wáyé ní àdúgbò ẹ̀gbú ní ìjọba ìbílẹ̀ pátígé ní ìpínlẹ̀ kwara kò ju bó ṣe jẹ́ pé àwọn èèyàn náà wọ́n jẹ́ àwọn èèyàn tí wọ́n ń bọ̀ láti ibi ayẹyẹ ìgbéyàwó kan tí wọ́n lọ ṣe ní ìpínlẹ̀ niger nígbà tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ń tẹ̀síwájú ní kí ìjọba ìpínlẹ̀ kwara àti àwọn àjọ ìjọba àpapọ̀ tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkọ̀ ojú omi pé ó yẹ kí wọ́n dìde kí wọ́n sì ṣe ìwádìí wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ fínífíní kí wọ́n lè mọ àwọn nǹkan tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú omi náà àti pé kí wọ́n lè mọ ọ̀nà láti dẹ́kun irúfẹ́ ìjàmbá ọkọ̀ ojú omi kó má bàa wáyé mọ́ ní ìpínlẹ̀ Kwara ó tẹ̀síwájú ó ní ìbànújẹ́ ńlá òun náà ni ìṣẹ̀lẹ̀ náà jẹ́ torí pé ohun tí kò dáa ó ní kí èèyàn kó máa pàdánù ẹ̀mí rẹ̀ ó wọ́n bá àwọn ẹbí ará àti ọ̀rẹ́ àwọn mọ̀lẹ́bí tí wọ́n jẹ́ ti àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ nínú ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ó bá wọn kẹ́dùn gidi ó sì gbàdúrà fún wọn wípé ọba èdùmarè tó jẹ́ olùtùnú yóò bá wọn tu àwọn ẹbí ọ̀rẹ́ àti ará àwọn èèyàn náà nínú tí ẹ bá gbàgbé ní ọjọ́ ajé ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2023 ó ní ìjàmbá ọkọ̀ ojú omi náà ló wáyé ní ìjọba ìbílẹ̀ Patigi ní ìpínlẹ̀ Kwara